العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قرأت مولانا وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa àtúwà wa àgbà annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́nkún ọba náà bí láti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ ìjọra wọn bá kó sànú àwa náà tó láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ̀sán wa láti ọ̀kẹ́ àmọ́. Bí ra tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ yìí, ọjọ́ òní onírin ṣẹlọ́lá masáìlì jahiliya àlàyé nípa ìṣesí àwọn kìsìrí john lẹ́yìn jahiliya ó ní àlàyé tàbí àkọ́kọ́ lọ́wọ́ àfáàní kufrihim bí usulu din àbí usulu iman àwọn jahiliya wọn gbà wọn òpó imani gbọ́ gbogbo wa lágbára ọkọ imani kún mẹ́fà ni imani billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal iman bil qadar wọn ba wọn gbọ́ salisa wa rabia الثاني مسائل الثالثة ورابعة وخامسة والثالثة والسابعة والثامنة بعد المئة àwọn àkọ́ àmọ̀sáì nìyẹjọ́ àwọn ẹ̀kọ́ ẹ̀ ó ní ẹ̀kọ́ nọmba 103 104 105 106 107 àti 108 ẹ̀kọ́ ẹ̀ làfáà fẹ́ kọ́ wa láàárọ̀ yìí olóògbé àti olùfẹ́ ṣọ́ọ̀tì nínú ẹ̀kọ́ náà wọ́n ní alùkúfù bíi mẹ́láìkà àwọn jàìlé àwọn gbàgbọ́n nìkan jẹ́ ní mẹ́láìkà alukufuru bi rusu wọn gba àwọn òjíṣẹ́ lọ́wọ́ bá gbọ́ àwọn òjíṣẹ́ lọ́wọ́ bá tọ́lọ̀ wọn ránṣẹ́ wọn gba wọn gbọ́ alukufuru bi rusu wọn gba àwọn òjíṣẹ́ lọ́wọ́ bá gbọ́ wọn gba pẹ́ẹ́nì kẹlọ́kọ̀ kọ́ wọn. alìrọ́dù àmà jẹ́ ànilá wọn máa pàtì wọn máa kọ́ ìtì gbogbo tó lọ́ba lọ́wọ́ lọ́ba alukufuru bi yọmi láàkì wọ́n tèmi wọ́n pé apàdé ọlọ́ọ̀bà wọ́n wà pé ara ìrọ́ ni kò sí lọ́tí jẹ́ bẹ́ẹ̀ eléyìí ni ṣètò ìjà ìléyà eléyìí náà ló sì mọ láti máa ṣe tó bá wù wọ́n mo máa fi báwọn yẹn pé bí súpàtà akẹ́rù ní àyà bẹ́ẹ̀ pé aláìrú ní ọlá ìka àná ọmọ ẹ̀bẹ̀ ọ̀sọ́ọ̀nì bí yẹ́wò mi na àbíyìm yẹ́wò máa kó mu náà sí lọ́rọ̀ àlẹ́ mi àwọn èèyàn wọn gbà kí gbọ́ kí á ìrànjọ́ gbà kí a máa gbọ́ fún ọ̀pọ̀lọ́ ọba tó ń bá nájà ọba arínúrò dì ní bídẹ̀ sì sírò tẹ̀rí rẹ̀ ìsáàbì jẹ̀lẹ́ lọ́wọ́ ọba kò sẹ́ni fẹ́ bíyà ó sì mọ̀ pé jẹ́ ẹ̀ nínú kó o bọ́ sínú ìyá gbére àbí kó o wọ́n sínú ìgbádùn gbére ni tí wọ́n gbọ́dọ̀ yẹn gbọ́ kò ní kíkún òjìyà ìmọ̀ sí dáadáa àmọ́ ìgbà pé ọjọ́ yẹn ń bẹ ní máa mú àwọn èèyàn wọ́n sì máa tẹ̀síwò yẹn ọlọ́run sọ pé a aláyẹ̀dún ní ọláyẹ̀ká àti wọn ò lérò pa àgbà ǹdè mi kí ni báwọn ìfowópamọ́ gbóhùn dìde ọmọ ọdún wọn gbé lọ sí àwọn institutions asukọ exam ọláyẹ̀ká àwọn ọmọ ẹgbẹ́ exam yẹn reality ni wọ́n máa kàwé ẹbí ẹ̀ lọ skul wọ́n máa lọ skul wọ́n máa kẹsẹ̀ bọ́ mi wọ́n máa àwọn tablet nǹkan kó máa bá a sùn àwọn nurse clip nǹkan ó di ó wà sùn tí wọ́n fẹ́ fèèlì fèèlì ayé tẹ̀lé ní fèèlì àkékeré ni fèèlì ọtí ọ̀kẹ́yàmà ni fèèlì ọ̀la ọlọ́mọdé àfẹ́lì láyà dá ọ̀kẹ́yàmà ó di wa kó gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn kìsìrí ọgbà ti ń bẹ ni wọ́n fi ń hùwà tí wọ́n wù yẹn wọ́n mùsùlùmí náà ti bá ń hùwà àìdùnkẹ́ títí wọ́n náà gbà fọ́ọ̀kẹ́yàmà bẹ̀rù ẹgbẹ́ ọlọ́run tó báyìí wọ́n ní ara o ọlọ́run tó báyìí lọ́sọ̀rọ̀ ànábì tó báyìí wọ́n ní ara o ó di aláti pé àwọn nǹkan wọ̀nyí agbọ̀n agbọ́ alẹ́gbà pé yóò tẹ̀lé ni ọlọ́run ọba sọ́kàn ọ̀dọ̀ ara jẹ́rìí ti dáadáa tẹ́lẹ̀ bá dáadáa ẹgbọ̀n ọba kí àwọn tó ń pààyàn àwọn tó ń jalè wọn yẹn gbogbo wọn náà ìdí wọn aim at náà ni comfort tí bá jalè tí bá pààyàn tí bá kọ́fọ̀dù wa àmọ́ ọ̀nà tí wọ́n ń gbà wá yẹn kò bá mu ìjẹ́ yóò padà burú fún wọn ni kọ́fọ̀tù hakiki àwọn náà ní kọ́fọ̀tù kéèyàn ti tọ́lọ́ ọba alábìbìkiri láàyè tìsímà inú kòló ẹgbẹ́ ẹni máa ń ṣe ìrẹsì ọlọ́wọ́ bá ní gbogbo àlámàrí ẹ ilé ìní òrì comfort alá ọlọ́run ẹgbẹ́ ọ bìbìkiri láà ẹ̀mẹ́sì ọlọ́wọ́ bá ní gbogbo àlámàrí ẹ tatma'innu al-qulub náà lọ́kàn ló ti balẹ̀ ó fi rí tranquility ló fi rí comfort ọlọ́mọ dájú kan tilẹ̀ sí wọn náà bá lọ́wọ́ Qur'an al-Karim ṣẹ́rù àlàyé ọ̀rọ̀ yìí fẹ́ni kó lọ àrùn masáìl min umuri jahiliya gbogbo àwọn ẹ̀kọ́ tá a kọ́ yìí nípa ìgbàlẹ̀kẹ́ mọ̀lẹ́gà bá gbogbo ẹ̀gbọ́ yìí inú ti tẹ́ àwọn jahiliya ni àwọn kẹfẹ́ yìí wọ́n jayé jayé bí kò sí nǹkan tó kù bí ọ̀rọ̀ kan ní ọdún mọ́sán pé ní ma dúnìyà tó ààmù ilé ayé òjú kákà jẹun lọ ọ̀ṣàráàbù kákà mú lọ àmànáàmù kárọ́bìnrin ká bá lò kọ́kùnrin jù bá wọn lò wáyíra fata ààzà fa'ala dúnìyà sàlámù tí a bá ti mẹ́rin jà ìsinmi kò sí dúkù láyé náà sí dúkù láyé náà kò sí ní jù wọn lọ ọlọ́mọdé kó jàbá àwọn sọ̀rọ̀ ìbú ọlọ́ba kò láàrín masáyìn umuru jahiliya gbogbo فهم لا يؤمنون بالكتب هو بعون تلا ولا بعبو ولا يؤمنون بالرسل هو بعون تلا ولا تلا بعبو ولا يؤمنون بالملائكة هو بعون ملائكة بعبو لهم دعوة دعوة من ملائكة ولا يؤمنون باليوم الآخر هو بعكو جو كم جو كان كلهم تسيبوه ولا يؤمنون بلقاء الله هو بعكو قد يرون بعجو كان يعني عامل أمور غيب قولي انتبهوا هني وهم لا يؤمنون بالغيب غير عمود يقبان تبع مقبو إنما يؤمنون بهذه الأمور من يؤمن بالغيب بعد أن تبع الأمر náà tó wà pé gbogbo gẹ́ẹ̀mì ń bẹ̀rù tọ́ dáàríká káfàrò ka mẹ́láíkà lọ́fà tó fi pàwọn mẹ́láíkà nírọ́ wọ́n kọ́sọ̀ ó wọn gbàgbọ́ wọ̀lọ́sọ̀ ìwọ́n pa òjijì ọlọ́wà ní ọgbàgbọ́ wọ̀lọ́mọ ààkẹ́ wọn gbàjú ní ọkẹ́ mẹ́gbọ́ ولهذا عثنا الله على الذين يؤمنون بالغيب في أول سورة القرآن èyí lọ fà tó lọ fi yin àwọn tí wọ́n gba géèbù bọ́ ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kùrán pé dánilẹ̀ mùtẹ̀kọ́yẹ́ẹ̀dì ìtẹ́lẹ̀ àwọn tí wọ́n gba ìtìpamọ́gbọ́ tí wọ́n rí ó gbàgbọ́ nígbàgbọ́ pé ìgbádùn bẹnu sàárè fáwọn ẹni rẹ̀ wọ́n sì ń jẹ́ ẹ̀ràn wọ́n sì kókòrò káwọn gbádùn nù sàárè nígbàgbọ́ pé ìyá ń bẹ nínú sàárè fáwọn ẹni bí ilẹ̀ ń bẹ náà ọba kọ́lọ̀ kó làwọn kó bí ìyá sàárè ọlọ́mọ fi àjẹwà láyàtọ̀ kìámà ọlọ́ àkùrán wọ́n yọ pé mọ́nà sọ̀rọ̀ àta ó lẹ́ gbé nù dúró ọ̀sọ́ bí wáàdì kan jò ní pé bákàtà ìfà máa já pé alásùnbọ̀rọ̀ jí di bí ó kírun alásùnbọ̀rọ̀ jí òdì bí ó kírun kò tó na pánà tẹ̀ òdì sàárè alásùnbọ̀rọ̀ jí ìjọ ẹni tí wọ́n na pánà tẹnu sàárè ẹni tó ti dáadáa yìí ẹni bá sàbúrú sàárè ló fún ma ànábì ló wíwẹ̀ sàtọ́lẹ̀ ìwé pé ìfáàn àtọ̀tún rẹ̀ yóò wọnú tòsí ẹni tí sàárè ẹ bá fún ma bóyá ìṣẹ̀lẹ̀ ráàyè na nípanàṣẹ àti ẹni ọ̀nà panàṣẹ ni ẹjọ́ tí wọ́n ṣe dáadáa ni ó di wa ọlọ́run jẹ́ àná panàṣẹ ní ìṣàrí ọlọ́ba tí àrí ẹ gbáyè kọ gbáyè kọ máa kọ́ máa gbádùn bẹ́ẹ̀ mọ́ta sílẹ̀ fún ọlọ́ba ìdọ̀kọ̀rọ̀ sí ìdáàrí kan ìmán eléyìí ọwọ́nú ìmán bẹ̀gẹ́ ìmán bìlá ìmán gbọ́lọ́ba gbọ́ àrọ́lọ́ba mọ́ gbàpọ́lọ́ba ń bẹ subhanahu wa ta'ala wọlé ìmán bìlá màláìka àrà màláìka gbàpẹ́ wọn bẹ́ẹ̀ ìkúsùn tíra àárín àbàbọ́rọ̀ ọlọ́ọ̀bà ni àwọn tíra ọlọ́ọ̀bà ni wọ́n ló wáhàyè ah, àmọ́ àti lọ́wọ́ sí wáhàyè fún àwọn àmọ́gbà gbọ́ àwọn èèmán bíi ọmọ ìlà áàfẹ́ ẹ̀rọ tó jẹ́ka ń bẹ lọ́jọ́ ọ̀sẹ̀rọ̀ ọjọ́ ọ̀kẹyìn ọjọ́ ọ̀kẹyìn lẹ́yìn bí kò ní sí ẹjọ́ mọ́lẹ́yìn rẹ̀ kò sí mọ́ndé má kò sí tíúzé má ilé ìlọ́jọ́ parí nínú àjẹ́nà kò sọjọ́ má màkà mọ́ndé tíúzé ara kò sí má ìgbádùn mi lọ gbére ọlọ́wọ́ bá fún ọdọ̀ alábọ́dà jáwà náà gbọ́nù ọlọ́wọ́ kúrò dárí bí ẹdíkọlù sílẹ̀ ìmánì bìlọ̀gẹ̀ gbogbo ilé ọwọ́ àánú ìmánì pẹ̀lú ìtìpamá ọjà ilé ìyá ẹ̀rọ àwọn ará ìjọgbọ́ àwọn kẹfẹ́ láàyò nínú bìlọ̀gẹ̀ ibẹ̀ àwọn ọgbà ìtìpamá gbọ́ ọdọ̀ dárí kẹ fòrò náà bí ábìlọ̀ ọmọọ̀rọ̀ ilé ìlú fa gbogbo nǹkan ilé mas'ala tí àfẹ́ akọwà tó ń jẹ́kọ́ yíwa jùbá ìsàlàyé lọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu naam abdá àwọn tí ìgbégbékun salamu alaikum sí wọ̀ dáhùn na malaika papa a mídíò mazaruna gbogbo ya ojú ni káwọn lọ sí láwọn mahfud káwọn lè wọ ṣé òyìn bóyá ojú mi àwọn tó mọ̀ báwọn ti bá a sọ bá òdi ojú làwọn bá a sọ nígbà wọn fi ẹ̀rọ mẹ́lọ ṣé wọlé àwọn tó ṣé wà nìyí lọ́gbọ̀n wà lọ́wọ́ alọ́nà yín wálé mo ń sọ báyìí kò gbà ìkó ó ní wáàsí wọn pé láàárọ̀ ni wọ́n béèrè béèrè lọ́wọ́ mi alọ́nà yín wálé àmì àdàkùnrin bìrì tálẹ̀ yín náà ni à ah, ẹjọ́ yín wá kẹ́ wá bì fún oorun mi kò fẹ́ mú jẹ́ fún yín ni ọmọ ìbílẹ̀ àti fún wọn ẹni ara ọ ẹ̀yìn lọ́wọ́ àwọn nígbà kejì sọ́ọ̀bù ohun rẹ̀ kejì ya rẹ̀ ó bá bú wọn màlẹ́kà méjì ó bá sún wọn mẹ́lẹ̀ lẹ́yìn forty days ọlọ́run tí wàá bẹ̀ sí òkú ọdọ́kùnrin kò sí gbọ́n sọ àwọn màlẹ́kà mi mẹ́lẹ̀ pé wọn tó ń kú lẹ́yìn ìgbà ní ọwọ́ wọn ìṣó wa tó wọn nínú àwọn bèèrè mo ní lọ́rùn pa lórí lè gbàgbé jù fún ọ pé àmì ìròyìn lọ́rùn àwọn pa mo ń takọ̀ ọ̀nà. ìjọba sọ pé láyé àná ni wọ́n ti wá àlú yẹn sọ fún wàhálà kòkòrò tó ìbúwa yẹn wọ́n yẹ ara o lọ́la ẹ̀kọ́ láàárọ̀ àná ni olóhùn náà wà ń bẹ̀ olóhùn náà kọ́ wò pé ah ẹ̀dá ọlọ́run ti máa bẹ ẹ̀dá rẹ̀ kùránì náà wọ́n ké wọ́n wọ́n ké kùránì náà ló ń tú ní wọ́n láì kùránì kan ní kùránì kan níjẹ́ ìrìn àbáyọ̀ lọ́lẹ́ la kùránì yorùbá níjẹ́ ìrìn àbáyọ̀ la kùránì yorùbá wọ́n lé agbára tuntun tó fà á tẹ̀lé sọ́dọ̀ nínú ẹ̀jẹ̀ ní tó báyìí kùránì àwọn ọgbà tó tọ́lá rárá kùránì ni kùránì ni ó rí àbáyọ̀ wà nínú ọ̀dọ́ báwọn ti ní kọ́ àwọn àbí ìlànà tó yẹ kí ni ìlà tí wọ́n ti rí gbà. ó ní dóun jẹ́ bọ́ wọn gbàgbọ́ ni pé ó ti ní ká àwọn àgbà gbé bùbọ́ mo yẹ kó kùránì náà wọn kí mo ní ọ̀rọ̀ kò fún mi kùránì báwọn láéláé ó di ẹ̀ tó ti rí nìyí àwọn gan wọn ò mọ̀ ń pa àmọ́ àwọn màláìkà yìí àwọn ọmọ gẹ́gẹ́ màláìkà àwọn ọmọ ó di tí wọ́n pé ìgbàlagbára ó lè nẹ̀yẹ̀ méjì ó lè ó lè rí mi nígbà tí ọmọ kẹfẹ́rí kẹfẹ́rí ni kẹfẹ́rí ọmọ ẹ̀jẹ̀ àwọn tó bá jọ wọn náà kí wọ́n sọ̀rọ̀ ní àwọn màláìkà tí wọ́n sọ iná àlẹ́ àti àtàkàṣà àwọn tó sọ iná 19 ni wọ́n. وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا وما جعلنا عدتهم إلا فتنة أروني آسون كامل كل فتنة كامل كفري وكانوا وما كفري مكة ọlọ́run fún lágbára ní pé tí o fi àgbàrá ní ìṣẹ́gun gẹ̀ẹ́jì lákùnmùlọ ọ̀kẹ́rẹ̀ bára pẹ̀lú ọ̀fikùn ẹ̀sùn àláyọ̀ kíkìlẹ̀ ń bá lọ tó ọlọ́run pọ̀lọ́ ọ̀nà yìí ò tí ì rí mẹ́rin fún لما تصير سواء خير ان شاء الله بارك الله فيكم كثيرين alágbára ni àwọn tó mọ́ ní jàkàrí láàrin gbogbo olè lábá kò tẹ́sí ìlà mọ́lẹ̀ nǹkan tó ní agbára rí pé tó bá dórí àwọ̀ rànkúmí àwọ̀ tó ń dórí àwọ̀ rànkúmí tí èèyàn gbọ́n bá ń fa àwọ̀ yẹn ó yà yá ni wọn lè sákò ní ẹsẹ̀ rẹ̀ nígbà tó wá gbọ́ pé àwọn mọ̀lẹ́kà tí wọ́n ń sọ ọ́nà àwọn nineteen oní àà ẹni yẹ kiri ní àti ìsìn mìíràn wọn na àkíkù sábà àtàtà ọkàt àà àti gbogbo ọ̀nà tí muhammadu ń pè pẹ́lẹ́ àti mọ̀lẹ́kà nineteen náà ni ẹ̀dá kù gbogbo ẹ̀yẹ kọ̀rọ̀ yìí bí àwọn wọ́n náà láti dírí pẹ̀lú méjì ní wọn wọ́n lè kọ́ bí seventeen seventeen nàrà ìka wọ́n lè kọ́ di wọ́n di pẹ̀lú bí seventeen nàrà ìka wọ́n ní ọmọ ẹ̀yà alábòjú ní dara bíkà ilẹ̀ ahò ọlọ́ọ̀ni kò mọ kò mọ kò mọ sí ọlọ́ọ̀bà rẹ̀ kò mọ níyí nàrà ìka rẹ̀ àgbàdà mi pé nkú wà láàrin èjìká rẹ̀ báyìí sí èdè tì báyìí ànábì ní ìrìn àjò tó yẹ tó bá lè sáré jù tó lè fò tó lè fò one hundred years tó wà láàrin ìsìkì màláìkà míì nídéédé ìdìkì rẹ̀ sí ìkà rẹ̀ àyà màláìkà míì tọ́lọ̀ ní alẹ́ gíláàbù síláàbù gíláàbù àbí lọ́wọ́ wí ìrìn àjò five hundred years ní ìdìkà jẹ́jìkà ó ní kílè ìlú àwọn ìṣe ìkan sọ fún òfin sọmọlẹ̀ nù sàárè ọdún tí mo ti ní ẹ̀ṣẹ́ òun náà ní tí mo ti ní mẹ́rin màláìkà náà ọlọ́run bá kó sànù wa jibirilu aleyhi sọ̀rọ̀ wa sẹ́lẹ̀m ìyá tó máa fi fò six hundred ní ọlọ́run bá sọ̀rọ̀ àti tó fà tẹ̀ kí ọlọ́run bá dáhùn aláìka mi pẹ̀lú ìyá méjì mi pẹ̀lú ìyá mẹ́rin bí ìfẹ́ rẹ̀ yẹ bíbí kakọ́ tó máa ṣá àti ìṣòro abẹ́rẹ́ pé jibirilu ó ní ìyẹ six hundred níbi kan bẹ kì í lu àfijọ́ ìrẹ́pù kọ́lẹ̀ ní ọ̀pọ̀ báyìí tó bá ta yọ ọ́ yóò tayọ bí tí òun máa ti yọ bí tayọ bí òun ti máa wọ bí tayọ bẹ. ó yẹ mo ṣe mo ṣe rí nù bí wàá bẹ ọ̀gbẹ́ni yẹn ti tọ lọ́wọ́ bá ta ọlọ́wọ́ fún sòrò ó yẹ àtàmì mo ṣe lọ nìyẹn tó àyè máa yí mọ̀ nípa àkídà ní ìdá àwọn aláàmú ọlọ́mọ bá fọ ìwà náà ń fẹ́ òun. Thank you òun náà ló mú kí ìtọ̀ náà ló náà ẹ̀ mọ́ yóò fún àfáà sọ́nà ìkí ìtọ̀ fáà yẹn sùnmọ́ ń pa rẹ̀. ẹjọ́ ti jẹ́ wọ́n ti bí àwọn akẹ́kọ̀ọ́ wọnú ẹgbẹ̀ta wà ní ọgbà ní ọgbà òkúta ìgbé náà ní ìgbà tó ìgbé ní gbàgbà ẹni tó gbogbo àwọn ẹjọ́ àwọn wọlé ní àdúgbò ìgbà ìgbà tí ìgbé àdé tó yàtọ̀ sí mi pé ó àwọn mẹ́wàá ní àdúgbò ìgbà ọwà àdúgbò fún láti ní ìwé ọgbà náà wà ọ̀nà tó bá fún ọ ní ìwé ọgbà náà pọ̀ fẹ́ẹ̀ bí àwọn mẹ́wàá yẹn àwọn mẹ́wàá yẹn lò fún ìgbà wọn tó fọ́n bò mí náà àwọn mẹ́wàá yẹn àbúrò rírà ní ìfàfọ́gọ́lù sọ́kọ́ gbogbo nígbà bá lẹ́yìn ọgbà yìí oye gbogbo nígbà bá lẹ́yìn ọgbà yìí fún un pé kọ́ wọlé kò fẹ́ ọmọ àdéhùn náà ni ó di eyín bí gbòmí nínú ilé lọ́wà tó wà wọlé ní fún irú àdéhùn náà. ẹ̀rù àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ bíi náà ní ìdáròjẹ náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn a máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ṣe. ẹ̀jẹ̀ irú ẹni wọn ṣẹ́ kí ni wọ́n ṣàyí. inú bẹ́ẹ̀ yìí. ẹ̀jọ̀ kí ni òun àìsàn ilé àti ìbò wà lọ́sí kò sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sáàdé bíi náà nípa àwọn ọ̀gá àti àwọn àtàwọn náà wọ́n yà wọ́n. ọlọ́pàá àpá láàfin mọ̀ nípa rẹ̀ ẹbá ka ń pa rẹ̀ àmọ́ ń pa rẹ̀ wọ́n lè ka alámùbálà ọ̀fẹ́ àti tàbí náà tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ìgbà tí wọ́n bí àwọn tí kò ṣe ìtàjú nípa rẹ̀ àti sọ̀rọ̀ yìí àti ìmáàmù záhàbí wọ́n pè ní alámùbálà síkò ẹni àkọlẹ́kọ́ lọ́pẹ́ nógò lóde ìbò ni àwọn ẹni àkọlẹ́ ó di ìṣẹ́dínà ẹ̀dùn sọ́tà ẹ̀dùn zẹ́yìn nínú àwọn asàkọ́ àkọ́kọ́ bá Islam ó di ẹ̀sìrà lẹ̀ fún Islam gẹ́rẹ́ tó pọ̀ ó di wọn náà sàmì fún la wọ̀ lóun Allahu ta'ala náà. ìbéèrè náà wà mí. iná. Hmm. بشروا قتل الزبير بالنار لذا قاموا لي يبعون سيدنا علي تقولوا كده وسيدنا علي يقول مبادرة دي تبعي سيدنا زبير وانت وعلو دي وقوم قالوا زبير زبير الوعد وقت السعيد قالوا انا سيدنا عايشة كلها بو سيدنا ابو طلع قلت سيدنا علي وبعي سيدنا علي وقت زبير wọ́n ti jẹ́ta àjọra mú máa tí kí ọ̀rọ̀ tánà bí ìbáwá sọ ìjọ kan ṣe tán wà lọ́wọ́ tí kọ́ọ̀lù ń gbà wá gbà wá láàrú mú báyìí zero one mo rántí ní mo rántí mo ti kó ojú ogun wọ́n kó ojú ogun ń lọ ń fẹ́ pàrà sí àbí màdínà pàrà sílé wọ́n á yà bá débi odò wọ́n yẹn bá bá gbogbo àwọn nǹkan bá fẹ́ san yàrá àkànnú àwọn Khawarij àwọn tó náà ń gbọ́n ara nǹkan sí nàárì ọ̀pọ̀ tàbí wọn wọ́n á di a ọ̀kànnú àwọn ọ̀tá àwọn nìyí dùbẹ́yì wọ́n tó kí gbogbo àwọn nǹkan àjà rẹ̀ lẹ̀ bí wà ní omi ń bú yàrá àtòlè gé mọ́bẹ̀rẹ̀ ní ọ̀wá dùn wọ́n ìgbàsẹ̀ nàárì kíkọ́ wọn tuntun kíkọ́ wọn ti kàkànnú àwọn great men àwọn màáwíà wọ́n ní báyìí báyìí báyìí ah òṣòro ìbú bí ìfẹ́ tí mi gbọ́ ká ló pé báyà ṣerò kan tó lè zọ̀rọ̀ ẹ̀rí náà ìfẹ́ bá pa àṣìbò èrò ọmọ náà ni òun òkú òun ti gan ayọ̀ ni ó di ìyọ̀bá ká bọ́ni ṣerò ká tó lè zọ̀rọ̀ ẹ̀rí náà ó di ìjọba pé jẹ́ àwọn ìṣìtọ́ ni irú ṣe náà kókè gba ẹ̀ka ní wọ́n ń jà nìkan ẹ̀kọ́ sọ̀rọ̀ fún ọmọlẹ́yìn rẹ̀ àyíyàn ọ̀rọ̀ bí oyé yìí sẹ́yìn náà abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n nígbà tí wọ́n pa sẹ́yìn náà usman táwọn tí wọ́n táwọn sùn nígbà kẹ́ wọ́n ní wọ́n arẹ́bìkẹ́ tó kọ́ lé ìlú ìjàmbá yìí látẹ̀yìn wọ́n ní ah ọlọ́run kọ́ kí ọ bí sábà fún ọlọ́run kọ́ kí ọ ọlọ́run kọ́ ọlọ́nkọ̀ pọ̀pọ̀ mọ́ wọn síwájú rẹ̀ lọ́sàn kẹfà ó ní ṣe ọdún kọlẹ̀ ó ní ṣe jẹ̀ráìjà yẹn lọ́wọ́ lọ́sàn ṣe ẹ̀dúwà yẹn ọmọ tẹ́tẹ́ yẹn kọlu wa ní kóhùn di àwọ̀ àfáà ó ní ṣe àgbà ọmọ tó wò bá ó nàálì ṣe nàálì ní sábà fún ti nà ìsúmáì ó di wa tó kò sí aláàrin wa wọn ọ̀tá أبعد من التاريخ يطلب أنا يمكن تيجي إتا أنا دابكم ودي ومسحنا ومسحواني نعم وعليكم السلام بالله bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí náà nìyẹn ọlọ́dún nǹkan rẹ̀ kò tiẹ̀ lè yí wọ̀ sọ wáyé pé ọmọ ènìyàn akẹ́jọ́ra alódún ní ìnàlẹ̀ ìsìn àlẹ́ yẹn tọ̀ àwọn ará òṣùpàgìrà arùpá àdúrà gbogbo nǹkan láàmà kẹ́ni lò nínú abẹ́rẹ́ kan abá rásán lọ́yìn àlọ́ láti mọ̀ nǹkan náà sọ yìí mo ní jíjáde wá náà jáde wá náà àbí inú àbí lórí ahọ́n lè ṣe fún wa. kúrò lásàtì àbí. lọ́wọ́ ó di wa bàbá mẹ́ta àti ìmọ̀ra wa ló ń kọ̀ wọ́n láti ṣe glaring sometimes, and uh, a lot of them, like I said, which is longer the. Bí ara tí mami ìkùnrin kọ́ máa gbéra ńgbà mi. Ìjọba ẹgbẹ́ ìyá yìí pé wọ́n lọ fi àwọn fúsìkì mọ́ àlà tó ṣòro ni. Lára wa gan-an àárín. Wọ́n bá ní ahọ́n ní sọ̀rọ̀, odi náà láhàn. Wọ́n ní kí ní gbọ̀rọ̀, odi náà ní etí. Àwọn ọmọdé ní ìgbésẹ̀ ẹgbẹ́ kìíní kan náà kọ̀ọ̀rọ̀ àpò nínú eh, ọpọlọ rẹ̀ ọ̀rọ̀ mi ní kàníńdò ló sọ nínú ọpọlọ rẹ̀ ó sì gba gbogbo ìṣẹ̀mẹ̀ ọmọ tó wà ní ilé rẹ̀ orí dáì orí dáì sí kọ́mọ́ ẹ̀kọ́ ṣe é sì kẹ̀mẹ̀ ìdájọ́ bá ti tọ́ sọ nìkú ìwọ́n ti ní sọ̀rọ̀ ẹni tí ìṣẹ̀ lára mi ọpọlọ mi kìíní bá ti wọra ṣẹlẹ̀ ọpọlọ láti ṣe ìlú a máa ní èèyàn kú ní ìlú tí jọ́ọ̀bù bá sọ báyìí lẹ́sẹ̀ tí ò bá sọ báyìí sí tí ò bá sọ ọ̀rẹ́ ń kárí àmọ́ ó kú ìlú àwọn ọlọ́mọ nìyẹn àwọn ètò òkùnkùn nìyẹn tó ọpọlọ mi ìyẹn ní central coordinator gbogbo nǹkan tó bá ti láyé. àkọlọ ni mọ́nà adi adi adi adi awal kò lè rìn ní kò lè rìn ní ó kàn bẹ́ẹ̀ fi kíkẹ́ fún ibi ọ̀nà báyọ̀ tó kíkẹ́ fún wọ́n ní kẹ́ńtà kan mú ọ̀kan náà wọ́n ṣan rẹ̀ ìṣẹ́jú ń kàn tó ẹsẹ̀ kẹ́ńtà kọ́ pàṣẹ fún ní Àbújá wọ́n lọ́mọ bẹ̀rẹ̀ ọmọ Fúlàní ni àwọn ọmọ Fúlàní lẹ́kọ̀ọ́ kan nù. 19 hours wọ́n ló lò 19 hours nígbà wọn ní ara wọn gbé lọ síbi tàbí London wọn gbé lọ ní nígbà wọn yẹ wọn ní kò sí káàkiri ẹsẹ náà gbogbo ojú káàkiri ọmọbìnrin ti ṣe ọ̀gá ọ̀gá ojúlárí ojú wọn kò sí báyìí mọ́ni àti ojú wọn parí báyìí àbí láti sí ojú wọn ò sí báyìí mọ́ni ojú ìgbà náà tójú yẹn kò kàn sí mi àwọ̀ yóò sí mọ́ nígbà wọn lọ sí national health center ọba ní ìtàn márùn ní kọ̀ǹtọ́lù ìfúnpá ẹ̀kọ́ máa ń fi lè ṣe mọ́ máa wọ́n ló fi àkókò tẹ̀ ìtàn bend bọ́ bí oṣù kan àbí oṣù kan àbọ̀ ni wọ́n fi tìtì ìtàn ìgbà lójú wọn tó ń fi. ó yẹ ìgbà lójú wọn tó ń fi ó di wa ọlọ́wọ́ bá sọ́kàn tó alámúdá máa sọ̀rọ̀ fún wa ọlọ́wọ́ bá jẹ́ ọdẹ́pọ̀ jù nígbà tí ó bá yẹn òfin náà tó fi dáwọ́ jẹ́wọ́ sí dáwọ́ náà fi dá mẹ́rin àtọ́wọ́ ẹ̀rọ wọ́n á gbé sí London wọ́n ti àpéṣe ẹ̀ bí mẹ́rin wọ́n bá di ìdílé bẹ̀rẹ̀ sí hù àti yóò mọ̀ fún báyìí nítorí kórìí náà ihun ni wọ́n á wọ́n dánwó jáde kí mọ̀ fún tó péye kí wọ́n sì pọ̀ fún gbó báyìí náà ó sì ti pé ọlọ́wọ́ bá ló ní ọmọ ogun sẹ́mà kò síjú gbé báyẹn yà kò síjú gbé báyẹn yà ó di wa sọ fún yíyọ ní ìgbàlọ́ sọ́sọ́ ti àwọn ìfíkà ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn wọ́n ti pẹ́ àmì òrùkí lọ́kàn pẹ̀lú ẹ̀yìn nígbà bí èsì kí ni ọkí bó ṣẹ̀gbọ́n nìyí àti wọlé báyìí àti wọ́n ti wọ́n ti ṣẹ́fẹ́ wọn ń fi ìmọ̀lẹ̀ ìgbà tó bẹ̀ ọlọ́pàá mẹ́rin làbá lọ́dọ̀ rẹ̀ wọ́n pa ìdúbà lọ́wọ́ wọ́n yóò dára wá ní o ẹ̀yẹ ńlá ni o àmọ́dà ní fọkànsí jùlọ ọ̀pẹ́lẹ́yìn ńlá ni àwọn ọlọ́pàá kan dúró ni àwọn ilé wọn bí ẹ̀kọ́ gbé bọ́lọ́ pé tí wọ́n tún jí gan ẹgbẹ́ fẹ́ ọjọ́ ẹsẹ̀ àbíkíní kan kó mú balẹ̀ mi. ọ̀tọ̀jọ́ ajá rẹ̀ wò ẹjẹ́ wà lọ́pàá kan lọ́wọ́ ọ̀pọ̀ àṣàrà ìsìn tiẹ̀. ọlọ́pàá ní dúró sí ìrẹ́lẹ̀ mi lọ ọ̀dà wọ́n náà gbé bẹ̀lọ́ mú mú sí náà ni. ọ̀dà ni bẹ̀mbàrà ti kẹ́ gbé lọ́lọ́ ju ẹ̀yẹ ńlá lọ sábà mú kàdú bí ìtọ́ ó yẹ ó kàdú kó bí ìtọ́ ni àmọ́ fún wa tó ti bẹ̀ jọ. ọlọ́run bá kó sànù wa ọlọ́run bá kó sànù ilé ayé tá yìí wà kọ́pẹ̀rẹ̀tì àyíké yẹn bá fọlọ́wọ́ bá ọ̀rọ̀ fọlọ́wọ́ kẹ́hìn gbogbo gbogbo báńkì rẹ̀ lágbára gbogbo ìrọ̀ gbogbo ìrọ̀ ní olè imam lórí wíńtì ẹ̀ òun ni commander in chief ó tún ní kúmọ̀ pé of state mọ́ngà kan ní kúmọ̀ pé òun president àyílẹ̀ kan ni about five years àwọn ilé ìgbẹ́ lọ lóbi lóbi lóbi wà bá ó ti Maradona ó ní Maradona ara rẹ̀ olùdí kókà kókà kókà commander ẹ̀ pé ah kí ti mẹ́lẹ̀ kó mẹ́ kí tẹ̀wé kó mi work kó commander gbogbo gbogbo ojú burú lé. kí ló kọ́ ọba mi kí ló kọ́ ọba mi ó ní yẹwà gbólóyìn ó tún nǹkan bí ọmọ bìbẹ̀ pé a bí wọ́n ní kàfíìn rabbakum thumma tubu ilayhi yumatti'ukum mata'an hasana the good comfort díẹ̀ díẹ̀ lẹ́nu bí kí n sọ̀rọ̀ ọba. àwọn àjọrò alóbìnrin láàmà pé gbogbo àwọn ẹ̀jọ́ ọlọ́wọ́ bá dúkùn náà lọ́pọ̀lọ́ kódà màálù lọ́pọ̀lọ́ màálù lọ́pọ̀lọ́ àwọn ìkùsù kan bẹ lẹ́yìn kò ní wa ní létò wà lẹ́gbẹ̀ẹ́ wa yàn fún kò sí lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ àwọn kùsù yẹn máa wọ ilé ẹ̀jẹ̀ wọ́n ti pa wọ́n jẹ́ omi wọ́n kó àwọn kìnìún omi báyìí ni wọ́n ní wọ́n fẹ́ràn sílẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá máa mú mi ìran ọ̀rọ̀ mọ̀ gbogbo ni wọ́n kó pátá wọ́n dànù alákàtàdé ni pé ó <laughs> oh, kí mo fẹ́ sọ jáde wọ́n ń gbọ́ tí èèwọ̀ kan sọ jáde pé àwọn kòkí náà wọ́n ló kọlọ fa mo ní ah, ìwọ́ òkú kọ́ wàhálà mi ní èdú mo ní yọjú wọ́n kò náà máa ta wọ́n ti wá dáná tẹ́lẹ̀ tó bá di kú bí aago mọ́kànlá bí aago tí ẹ̀kẹ́kọ̀ọ́ sí léwu àwọn onímọ̀ àgbàdo yáàdì ẹ̀ kò léwu bọ̀ ní omi wá wà nulẹ̀ wọ́n bí làwọn ìpínlẹ̀ kòkó lọ́wọ́ kílẹ̀ rẹ̀ ti kó láwọn ìdílé ariwo wọn pọ̀ wọn àyàrá eh, ògùnkúté wọ́n bá wà pátá báyìí wọ́n dúró àwọn bá dà sínú omi wọ́n dà sínú omi àgbàdo bí àgbò ẹ̀ kàmáyà gbogbo wọn ti kú dànù ilé tó bá yẹ pé kí ní ìta mú ẹlẹ́ẹ̀kan náà kí méjì mẹ́ta bá fi ń kú ọ̀nà mú ó máa gbé ìwò mo ti yira ah. wa ajiru mu ajaran jamila <laughs> Gẹ́gẹ́ sẹ́lẹ̀. Ẹ máa ń wọ ẹran bí àwọn àgbòdà àwọn sáyé ṣe bá gbàgbọ́ ní mẹ́fà méje kàlẹ̀. Ẹ bá ti dú kan méjì. Ṣé ẹ bá ń wọ̀ dáàbò dáadáa? Àwọn ìgbésẹ̀ máa ń dùn mọ́ ọ̀dọ́ ọ̀tà lọ́yìn ẹgbẹ́ pé wọn ò dájára sí kò lọ òmìnir ní àìsà dájà Ibrahim Kano àbádùmọ̀ ni wọ́n pè ní White House yẹn wọ́n láyé ní ìjọba yẹn kú máa ń ẹsìn rẹ̀ ní ìsìnkú òbí nàìjíríà lè ẹnì kan kú àbí rẹ̀ àwọn ẹsìn ní ìsìnkú máa ti lọ bẹ̀rẹ̀ ground fún ilé ilé wọn jù bẹ̀rẹ̀ ground máa ti lọ ẹlẹ́sìn ẹ̀tẹ̀rẹ̀ wa ẹ̀ka ẹ̀ka ẹ̀sìn mi à ń darí bọ̀ ẹbí ẹ ti náà sọkùn ọ̀la ṣe láti lọ kámù lọ́dún ti jẹ̀nẹ́gà báyìí torí ń bọ̀ láti kàbújá ni ó bẹ̀ wọ kàbúná ó bẹ̀ wọ kàbúná ó wọ bí tó gèdè bẹ́ẹ̀ láti tuntun pa wagon tuntun táyà ti fò wagon tuntun táyà ti fò in fact obìnrin tí yóò jẹ́ business partner wọn tó jọ wà nù ọkọ̀ plane náà dúró disk kẹ́lẹ́ so wọ́n yá ah, kó náà tí wọ́n dá ní gbogbo tuntun tí wọ́n jẹ́ra yìí àwọn ìrọ̀jọ̀ kú lẹ̀kan náà dírẹ́bà tí ó ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ní ẹ̀rọ láti ṣàkáyì sí ìfúrúgbẹ́ ah amíru ilé ayé ọjọ́ nǹkan aláàjì Ibrahim lọ́wọ́ ní pé òun ò ẹ̀ mọ́sálà bí náà wọn kó wọn sí ìwọ̀n ìtìkún sí ìtàrọ̀ wọn sí alhaji ibrahim wọn á rí àyè fún mi tó gbọ́dọ̀ parí mọ́ náà bí lẹ́yìn tẹ̀lé déwòye la lọ sí sàmì ẹ̀ máa kó wáyé pé ní kí wọ́n gbókun ìwọ̀ wọn kánò wọ́n làwọn náà yìí àtẹ́yìntọ́ ni wọ́n láti dé kánò báyìí ooo gbogbo zúrò di ekun kí wá ní gbogbo ọ̀sọ́ ni àmọ́ gbogbo ọ̀sọ́ láàrin àyẹ̀ ni báyà wọn ti bí ìgbà ìgbà ìgbà ìgbà tó fi wà láyé la ilaha illallah ilé ayé lérọ́ ni ilé rẹ̀ wà lójú títí wọn wọ́n gbọ́ àwọn ọ̀gá rẹ̀ má fi hàn níjọ́ kàrà ni white gbogbo rẹ̀ kánú náà white white wọn pè ní white house alájẹ ibrahim white house wọn pè ní ibrahim kánú kọ white house ilé ìbáyé ní ìṣòkè kan ní ìjà lọ́dárí àbí àlọ́dárí àbí ìjà ìjà rò kánú kọ záríà àjàdé nìyẹn wọ́n ní kí bàtà ìwà mbẹ́ ẹni ọ̀la kánò kánò bá wò ah ọkùnrin ọ̀la nìkan báyìí ìyá rẹ̀ wọ́n tó yẹ sẹ́kùn mọ́bìnú ah ayé sẹ́kùn mọ́bìnú ọ̀tá tẹ tùbọ̀ òun ìyá ẹ̀jẹ̀. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú Ah, pronto. Ọlọ́run bá kó sí àmì ọ̀pọ̀ wa. Mo wá wọlé yẹn o, mo yẹ sọ̀rọ̀ wa ọ̀la ẹ̀, mo yẹ sọ̀rọ̀ mi, mo yẹ sọ̀rọ̀ mi. Àkótó ti wọ Zaria níbi ibi ayé mi, ẹni kọjá yé rẹ̀ White House. White mi rẹ̀ lẹ́yìn náà White House. Kánú náà White. Aláàjì Ibrahim White House ń pè é Aláàjì wọ́n fẹ́ jẹun báyìí gbogbo oúnjẹ yíyan ẹ̀bà àmọ́ wó wó tòkàlẹ̀ báyìí kò sí oúnjẹ náà tí wọ́n ní tòkàlẹ̀ ẹ̀yin dẹ́bi jẹun náà nílẹ̀ ẹ̀ tó tẹ́ǹtì ẹ̀ wà rẹ̀ yóò àti fún kálukú ẹni bá wọ̀ ní kò mú àmọ́ kò sí oúnjẹ àjẹkù o wọ́n ló bùn fún ara rẹ̀ kí wọ́n jẹun wá sẹ́bí ẹ̀kú nù gbogbo gbogbo àǹkọ́ jẹ kí wọ́n tí bá yóò tó wá fún yín sweet bí ẹ fi tí kẹ láwo kókè kókè àwọn gbangba tẹ́tí tẹ́tí tàbí olùmọ̀ pè ọjọ́ bẹ́ẹ̀ mi lè mọ́jọ́ nínú rẹ̀ o oh, very nice man very nice man. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀kan náà yàrá lárúbá àmì ó ní owó gidi ni tẹ bá di oko rẹ̀ Zaria oko màálù rẹ̀ ooo oh, fresh milk mamu every day ó mọ̀ bá a káàkiri milk mamu ẹ̀yìn ọlọ́jọ́ gbà ló kọ́ ni iṣẹ́ ẹgbẹ́ ti gbẹ̀yìn nìyẹn ọlọ tí ó fún ọ ní one million nígbà yẹn mo ní kọ́ máa ti lọ tí wọ́n á wá ìpínlẹ̀ yẹn ti kan wọ́n ní àwọn òní fi lówó mi àti tó máa lè rí iṣẹ́ mẹ́wàá mi rẹ̀ sí gbà lọ ọba ọlọ́ọ̀ ọmọ ẹ̀dá dáadáa ọmọkùnrin àwọn wọ́n ní kí ìmẹ́mu tẹ̀lé o ìmẹ́mu wa tẹ̀lé àbúkẹ́ náà kò tí a ó tẹ̀lé dé Àbújá wọ́n ti fún tẹ́ẹ̀tì one million míì mẹ́rin ò sì délé tìrì kú mẹ́rin nígbà tí wọ́n pé aláàjì Ibrahim fún pé Ibrahim wọ̀ nira o ló ti kú fún gm onísọ̀kọ̀ àti ohun òsì délé ohun òsì ní tẹ́kì délé ọmọ bá kó sànù wa. mo lọ bí ẹni lórí àtọ́jú ẹgbẹ́ tí ogun tí oyin mọ́ọ̀sì ẹgbẹ́ tọ́jú ẹ̀mí ọ̀hún mọ́ọ̀sì ẹ̀kúrẹ́. bẹ́ẹ̀ akíkẹ́ ẹ̀dọ́dọ̀ ara rẹ̀ àwọn mùsùlùmí ara rẹ̀ nípa wọ́n ní ti súnmọ́ wọn jù títí lọ́la wọn láàrin báyìí àgbẹ̀lẹ́jà bá ń títí fún àwọn ìbára yìí àti wọn lórí bí wọn báyìí wọ́n dára ara pé ti súnmọ́ wọn jù àwọn ọgbẹ́ pèsè lọ sí Ìbàdàn wọ́n pé bẹ̀rẹ̀ ní kò bẹ̀rẹ̀ àwọn wá pè wọ́n a èyí kírísẹ̀ yìí èyí kéré ẹ̀ mílíkì ẹ̀ kì í ti jù ní ẹ̀kí tèmi lẹ́gbẹ́ lọ kóòtù ìsìn tèmi lẹ́gbẹ́ lọ kóòtù ẹ̀ mílíkì gbogbo lè bàbá mi tẹ̀ ń kọ́ lórí báyìí báyìí gbogbo làwà dì kí a ṣe àwọn olórí jọ ọ̀rọ̀ yẹn kéde ní kọ́ wọn lè dọ̀gá nǹkan kọ́ lórí mo àlè àbọ̀ mo àlè omi gbogbo lè bàbá mi tẹ̀ ń kọ́ lórí báyìí níwèé gbogbo làwà dì àbí ìṣẹ́mọ̀bìnú àbí ìṣẹ́mọ̀bìnú lẹ́la muhammadu lẹ́la muhammadu bàbá yẹn mọ̀ wọn pa wọ́n ti bá dé kí ó dẹ̀ ẹ̀yẹ́sà ẹ̀yẹ́sà omi ń tu ẹ̀jẹ̀ ni omi ń tu ẹ̀jẹ̀ ni báyìí mọ̀ wọ́n gẹ́ẹ̀ báwọn tó àwọn tó gbọ́n tó ooo ya special ó lè yàtọ̀ ọlọ́run wa kó fún àná wa ìyá tó tún lé ọlọ́run lákàrẹ́ sí fọlọ́wà títí ní sísà fún ìwọ̀n lọ́wọ́ sánú wọn láìpẹ́ kẹ́mà سبحانك اللهم وبحمدك لا اله الا انت نستغفرك ونتوب اليك